Hello. Ẹ̀yin èèyàn, ọmọ Nàìjíríà, àwọn ọmọ Yorùbá nation. Ẹ kú gbẹ́ngbẹ́lẹ́ kú ẹkú ẹ̀gbẹ́ngbẹ́lẹ́kẹ́ o. A kú ìsinmi ọjọ́ òní yìí. Ìsinmi òní a ní fi Sunday tèní fi ṣàṣemọ. Lágbára Kristi ẹ̀dẹ̀ kú palẹ̀mọ́ ọdún. A bá wa láyé àtàlàáfíà. Ẹ ṣé gan. Àwọn yáwóyáwó wọ́n tún lọ yá o wọ́n tún ti lọ́ọ́ ya ní gbogbo èyí à ń sọ yìí o gbogbo èyí à ń sọ yìí o Tinubu tún ti yáwó o wọ́n ya dé ọ̀dọ̀ Ndúmí o wọ́n ní Ndúmí gbogbo ta o pé kí ló tún dé ẹ fún wa níwèé pé ká sáìn ká sáìn ká bọ́wọ́ sí i a ń sáìn ẹ tún wá gbélé wa ẹ jí gbogbo ta ti ń sáìn látijọ́ ń bolẹ̀ ń dà sí tó ń béèrè lọ́wọ́ wọn àwọn mínísítà Tinubu nìyẹn o pé níbo lẹ sọ níbo lẹ kó gbogbo owó yẹn sí kí lẹ fi ṣe àwọ̀tún àwòsì àwòwájú àwẹ̀yìn a rí nǹkan tó ń fowó yẹn ṣe wọ́n dẹ̀ náà fẹ́ fi ṣe security sí ìdò wọ́n náà fẹ́ ṣe security security tó ń ṣe náà a ti security a ì tí ì rí nǹkan kan tó jọ mọ́ wọ́n ṣàì ń pa àwọn èèyàn yìí ṣáà ni àwọn Fúlàní ṣà ń pa àwọn èèyàn ṣá ni. Ibi tán, ti ń lé wọn, bó ṣe ń gé wọn lóòka, lọ́ tún bọ, bó ṣe ń gé wọn lọ́wọ́, lọ́ ń bọ Kí ni ká ti ṣe sí i? Bàbá Tinubu ṣà ń yáwó. Kí ni ìtumọ̀ owó tó ń yá yìí? Ẹ̀yin èèyàn wa, ẹ bá bèrè lọ́wọ́ bàbá Tinubu. Kí ni ìtumọ̀ owó tó ń yá? Wọ́n ń yá owó yẹn láti fi ṣe kí ni? So wọ́n náà fi ń fi owó yẹn, wọ́n fi lọ establish nǹkan kan níbi tí a mọ̀. Pé táwọn bá ṣe gbogbo ẹ̀tọ́ nílé ayé yìí, tán ṣe gbogbo eight days, eight years wọn tán, kán lọ síbi kan, kán lọ bẹ̀rẹ̀ sí ní ná owó yẹn díẹ̀díẹ̀. Àwọn ọ̀dẹ̀ tó ń gbé owó fún, tó ń sign, tó ń sign. Death warrant yín lẹ̀ ń sign yẹn o. Death warrant yín òun lẹ̀ ń sign. Torí tí ó bá jẹ́ bẹ́ẹ̀, Èwo ni kẹ́ kan máa sáìnì lọ́wọ́ òfo, ẹ̀ kan sáìnì tó owó náà bá dé. Ìwọ̀nba díẹ̀ náà máa pín fún yín. That's why pé ẹ̀yin náà ń jẹ díẹ̀ nínú ẹ̀. But ìjẹkújẹ lẹ̀ ń jẹ o. Ẹ mọ̀ pé ọjọ́ ikú yín lẹ ti ń sáìnì. Tẹ́ ẹ bá bẹ̀rù Ọlọ́run, ẹ ti sọ pé ẹ bẹ̀rù Ọlọ́run, èṣù lẹ bẹ̀rù. Èṣù náà tẹ́ ẹ bẹ̀rù, òun ló máa ṣe yín pa. Ẹ kúkú mọ iṣẹ́ èṣù now. Tí èṣù bá fún yín ní, ní, ní, ní, ní, ní màálù, àbo fún yín ní ní kíni, ó máa fi gba odindi èèyàn lọ́wọ́ yín. Yes, tinu yín dẹ̀ ń dùn tẹ́ ń yọ̀ sáàṣọ òdodo. Ẹn, ẹnu ẹ̀ náà lẹ jọ wá yẹn. Ṣùgbọ́n sọ pé Tinu, eh, Ṣèyí ọmọ Tinubu pé wọ́n, pé kí gbogbo èèyàn dúró de two thousand and twenty-seven, pé òun ló máa ṣe governor Lagos State. Èé, ṣé bí wọ́n ṣe ń ṣe náà nìyẹn? Ẹ̀dá gbàgbé Ọlọ́run, níbo ni kẹ fi t'Olúwa sí? Ẹ̀ ń bo lẹ fi t'Ọlọ́run sí? Ẹ ti gbàgbé, ẹ ti gbàgbé Ọlọ́run, ẹ ti gbàgbé Ọlọ́run. Ẹ gbàgbé ẹ̀, kẹ́ dẹ̀ máa rántí èṣù láti máa ṣe, kí ẹ ti máa ṣe sacrifice pẹ̀lú èṣù tẹ̀ ń dúró de, tẹ̀ ń dúró de 2027. Kí kíni ba lè ṣe náà? Kí. Oh, oh, oh. Sorry. Kí kí ni ba lè ṣe pé kó di twenty twenty seven? Wọ́n tiẹ̀ ti ń pariwo náà. Hey. Wọ́n ní a lè sin baba tán ká wá sin ọmọ. A lè sin baba tán ká wá sin Ṣèyí. Èbí Tinubu láyé sọ̀rọ̀ yìí. Kí ni nǹkan tí bàbá Tinubu ṣe nígbà tó wà ní Lagos State? Nígbà tó wá pa gbogbo àwọn tó fẹ́ pa tán, ó darí sí Federal wọ́n tún dé federal náà, wọn ò ṣíwọ́ náà. Àfẹ̀jẹ̀ yìí ṣáá ni kán ṣà máa mú lọ ṣo. Ẹ̀jẹ̀ yìí ṣáá ni kán ṣà máa mú lọ ṣo. Ah! Ẹ̀dá ń retí ẹlẹ́yà ó lè fi tó Olúwa sí. Ó ga jù. Ṣé gbogbo èyí tẹ̀ ń ṣe yìí, ṣe ó dá yín lójú pé ọkàn yín gbe, àyà yín gbe, gbogbo ara yín gbe? pé twenty twenty seven ó ti ṣú ọ̀fun yín pé ẹ̀yin náà lè máa máa jọba lọ. kí Jésù jọba kéṣù jọba kò ṣeé ṣe kí Jésù jọba kéṣù jọba kò ṣeé ṣe kí Jésù jọba kéṣù jọba níbo lọ ti rí níbo lẹ ti fẹ́ bẹ̀rẹ̀ níbo lè ṣú ti fẹ́ bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run impossibility ẹ ti ẹ dú ẹ ti ẹ gbàdúrà pé Ọlọ́run adúpẹ́ tèmi o A dúpẹ́ ti àsìkò tá wà nísinsìnyí. A dè dúpẹ́ èyí tó wákàtí tó tún ń bọ̀ ní, ní ìṣẹ́jú bí mélòó sẹ́yìn, ní ìṣẹ́jú tó tún ń bọ̀. A tún, ká má tí sọ wípé ẹ tí ì mọ ọjọ́ tó máa mọ yín ní ọjọ́ ọ̀la. Ẹ ń ṣe ẹ ń ṣiṣẹ́, iṣẹ́ ìṣe ọwọ́ yín. Iṣẹ́, iṣẹ́ pààyàn ó kún ọwọ́ yín. Iṣẹ́ kẹ fìyà jẹ ó wà lọ́wọ́ yín. Iṣẹ́ kí, iṣẹ́ pé kẹ rí nǹkan re, kẹ ṣojú ẹ̀ délẹ̀, kẹ ba nǹkan ní nǹkan jẹ́, òun iṣẹ́ náà ó pọ́n ọwọ́ yín. Still, ẹ ti ẹ̀ wá níbẹ̀rù Ọlọ́run. Ọkàn yín ò tí è sọ fún yín pé nǹkan tí ẹ ti ẹ̀ ṣe pé ǹjẹ́ tí ilẹ̀ bá mọ́ bá mi lọ́la, ṣé màá dúpẹ́ àbí mi ò ní dúpẹ́? Gbogbo nǹkan tó yẹ kí máa rò nìyẹn. Irọ́ o. Bí Fáráò ni, Fáráò, t'Ọlọ́run ti, t'Ọlọ́run sọ pé òun ló sé ayé ẹ dé láti lè, láti lè jẹ́ kí ìyà jẹ́ débi níbi kíni. Ó ti ẹ̀ fẹ́ ìgbàlà ni torí gbogbo iṣẹ́ ibi tó ti ṣe ó sún ọkàn ẹ̀ nípò kó má ṣe búburú, kó má ṣe, kó má ṣe búburú, kó má ti ẹ̀ rí rere ṣe. Wọ́n ṣí ọkàn ẹ̀ le láti jẹ́ kí ìyà jẹ́ nígbà tí ìyà yẹn bá dé. Nígbà tí ìyà yẹn bá máa dé, àfẹ́yíká ìjì ni. Áyàyàyàyà! Ìjì yẹn máa ma jà lọ́tùn, ó máa ma fẹ́ yíká, ó máa ma fẹ́ yíká. Ṣèyí ọmọ Tinubu náà èèyàn ń ṣe gàlè gàlè gàlè gàlè. Kí ni achievement tí bàbá ẹ ṣe ní Lagos State kó tó darí sí Federal? Ọmọ náà tún padà pẹ̀lú gbogbo ariwo tó ń pa ń sìn pé à, ebi ń pa àwọn, ebi ń pa. Báwo ni inú àwọn èèyàn ṣe fẹ́ dùn láti sọ wípé ẹni tó ṣe ìjàǹbá fún wọn, ẹni tó fi pa wọ́n, ẹni tó, tó tó, tí ò tí ẹ ro tọmọ, tọmọ nìkejì láti ṣe, láti ṣe dáadáa fún bóyá ọmọ nìkejì ń jìyà, bóyá ó ń ṣe oríire, ẹ mọ̀. Pẹ̀lú pẹ̀lú bí wọ́n ti ṣe ń pariwo náà, still níṣe ni, níṣe lẹ túbọ̀ sí ọkàn yín le pé níbo àwọn tí yóò bá ń bá mu, àwọn ò kúkú mọ̀ bóyá ń pa yín. Ẹn, so ìyẹn gan, ṣé ìyẹn, ìyẹn ti wá tó láti sọ wípé ka gbàgbé ẹ̀ torí wọ́n ti rí pé ọ̀dẹ̀ làwọn ọmọ ènìyàn, àwọn ọmọ Nàìjíríà pé wọ́n ti ẹ̀ ní ọpọlọ tó fi ń ro, tó fi ń ronú. Kí wọ́n máa dúró dè ṣèyí, kí ṣe tí dé àṣeyí náà la máa dìbò fún ṣé pé níṣe la túbọ̀ ń da epo sínú iná ni, petrol sínú iná tó ń jò ni àbí àbáwọ́n kọ́ ń tiẹ̀. Wọ́n kúkú ti sọ wípé àwọn dìbò, a dìbò fáwọn, wọn ò dìbò fáwọn pé àwọn máa wọlé. Ẹn, bóyá bí kúnlé olóko bí ìtàkùté ni o, ó dìgbà náà náà. Ṣèbí revelation ń lọ lọ́tùn lósì, ó ń lọ lọ́tùn lósì wọ́n ti wọ́n mú òwú òwú wọ́n fi òwú elépo wọ́n fi dí etí wọn pé níbo àwọn ti ṣe eléyìí àwọn ti jẹ oyè yìí ná àjẹǹjẹgbé iná pápá iná ọ̀fà àbí báwọn náà ṣe ń sọ pé ẹ̀yin ti ju ìyẹn náà o kò sí anybody tó lè yẹ̀rẹ̀ yín wò wọ́n ti gbàgbé ọlọ́run bẹ́ẹ̀yin lẹ dá wa o bẹ́ẹ̀yin lẹ dára yín o náà bákan ni bó jẹ́ pé ọlọ́run ló dá gbogbo wa ó dìgbà náà náà èrí twenty twenty seven. Jésù á fàbọ̀ ẹ̀ bò wá. Bẹ́ẹ̀ ni, agbára Ọlọ́run. Ikú ò ní jí wa pa, àrùn sọ wá lójú. Ṣùgbọ́n Bíbélì sọ fún wa, ó ní ẹni tó bá ń ṣe búburú kó máa ṣe é nìṣù. Ẹni tó bá ń ṣe dáadáa kó máa ṣe é nìṣù. Ó ní ṣùgbọ́n èrè, òun ń kankan o. Bíbélì ló sọ bẹ́ẹ̀, èmi kọ́ ni mo sọ. Láti san fún olúkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. Tí iṣẹ́ ọwọ́ bá mú a san fún ẹ, bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Tó bá dẹ̀ jẹ́ pé iṣẹ́ èṣù ló wà lọ́wọ́ ẹ, pé iṣẹ́ búburú ló wà, a dẹ̀ san fún ẹ gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ, gẹ́gẹ́ bí iṣẹ́ búburú tó pé, tó go on Ngwanu. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣeun tẹ fi ń wa. Ẹ bá wa ẹ bá like, bá wa Ọwọ́ tẹ fi ń ṣe gbogbo eléyìí tẹ̀ ń ṣe. Dáadáa lọ́wọ́ náà mo máa rí Ẹ ní fi ṣe ìjàmbá a kópa lọ́dún. Ọdún yìí á bá wa láyé, á bá wa láàyè, á Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.